إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكف الله سبحانه وتعالى أترى الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أيتي أما في درانية جو nínú kútbà wa ti òní òun náà ni hadith ti al-imam al-bukhari rahimahullahu ta'ala àti àwọn afáàlá bíi tìmí tí wọ́n gbà wá nínú hadith muawiya bin abi sufyan radiyallahu anhuma ipi anabuwa muhammad sallallahu alayhi wa ولمن يرد الله به خيرا يفقهه في الدين ẹni tí ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó bá ro orí kan yufaqihu fi ddin yóò fún ní àgbọ́yé nípa ẹ̀sìn àti islam ìtumọ̀ eléyìí ó ní pé al-fiqhu fi ká ní àgbọ́yé nípa ẹ̀sìn Islam nǹkan tó pàtàkì ni torí pé gbogbo wa náà ni à ń fẹ́ oore a ń fẹ́ dáadáa láti ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala gbogbo ẹni tí ọlọ́run ọba subhanahu wa ta'ala bá wá oore kan yóò fún èèyàn bẹ́ẹ̀ ní àgbọ́yé nípa ẹ̀sìn rẹ̀ torí wípé intan torí ẹ̀bẹ̀ láyé òun náà ní ká lè sin allah subhanahu wa ta'ala wa ma umiru illa liya'budu allah mukhlisina lahu ad-din hunafa wa yuqimu as-salata wa yutu az-zakata wa dhalika dinul qayyimah intan torí ẹ̀bẹ̀ lórí láyé òun ní ká sin allah subhanahu wa ta'ala òun ní kí a ṣe ẹ̀sìn gẹ́gẹ́ bí ọlọ́mọba subhanahu wa ta'ala ṣe sọ ní ayé ní ìpè wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ní ìdáàlù jẹ̀nú àtìyàn tí ó bá ń ṣe ike torí kálùbà ṣe ìbádà ní ọlọ́mọba subhanahu wa ta'ala so orí ńláńlá òun ni kí ọlọ́mọba subhanahu wa ta'ala ṣe ní ọrùn fún yàn láti máa sìn orí ńláńlá ni. kò ń ṣe kákó ọrọ̀ ayé jọ eléyìí ni wọ́n ń ní oore bó tilẹ̀ jẹ́ wípé oore náà sì ni ṣùgbọ́n òun gangan kọ́ ni pàtàkì nítorí pàtàkì jùlọ òun náà ni kí fi Allah subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá kó ṣe sísìn ìjọsìn fún kó ṣe rọrùn fún yàn eléyìí jẹ́ ní pàtàkì nítorí ẹ̀bẹ̀ láyé àwọn mímbẹ tó ṣe wípé wọ́n kó ṣùgbọ́n wọn ní ẹ̀sìn dàtí bó ṣe yẹ kọ́ sí lọ́wọ́ ọba subhanahu wa ta'ala kò ti ẹ̀ yí wọn rárá so kéèyàn wá ní àgbọ́yé déyàn ṣe é sin lọ́wọ́ ọba olórí oore yìí man yuridillahu bihi khayran yufaqqihhu fid-din ẹni tí ọlọ́mọba subhanahu wa ta'ala tí ó bá fún ní àgbọ́yé bá a ṣe ń sin ẹ̀sìn bá a ṣe ń ṣe ẹ̀sìn àbí bá a ṣe ń sin lọ́wọ́ ọba orí ńláńlá ni ọlọ́mọba subhanahu wa ta'ala كي لشي فضيع به قبل الله سبحانه وتعالى فقه وقنا وشيوم لأوليه شيخ ابن قسيمين رحمه الله تعالى مصدر لولي حديثي تبشن با من مجموع فتاوى و بلنتو لكي بيج 78 79 wọ́n ní mẹ́yìn òjòláwó bí ìkọ́ra ìfọ̀tí òfin dín أول ما يدخل في ذلك وأولاه علم التوحيد والعقيدة àdíìsì tó sọ wípé tọ́lọ̀ bá rore kan tóró dáadáa kan yóò fún ní àgbọ́yé ẹ̀sìn yìí awọ́lùmọ̀ yóò fún fi dáríká wọ àwòláhùn nǹkan àkọ́kọ́ tó ti kó kó sínú tí a ń pè ní àlùfíkà òfin dín òun náà ni àtàwọ̀ṣídú wọn àkùdà kéèyàn mú ọlọ́wọ́n ọba lọ́kàn ṣoṣo ó nímọ̀ ìmú ọlọ́wọ́n ọba lọ́kàn ṣoṣo wọ́n àkídà bákan náà ìmọ̀ àkídà nítorí kéèyàn di ọkàn. توحيد الله في ربوبيته وألوهيته وأسمائه وصفاته كيوم الله لك ششو níbi rùbùbíyà rẹ̀ ipa àgbàkóhùn ló dá wa ló ṣèjọ ẹ̀mú fún wa òun ló ní ẹ̀mí wa lọ́wọ́ òun ló lè gbọ́ ẹ̀mí wa nígbà tó bá ń bẹ lóru gba ẹ̀ láti gbà á èèyàn kan bá pín àlùjọ̀nù kan bá pín ẹ̀dá kan náà ẹ̀dá rẹ̀ ń bá pín bákan náà kágbà pé orúkọ ọlọ́run bá subhanahu wa ta'ala àwọn orúkọ tó fi rẹwà jùlọ ní bákan náà kánígbàgbọ́ mọ́ àwọn orúkọ wọ̀nyí ìròyìn ọlọ́run bá subhanahu wa ta'ala kágbà á káròyìn ẹ̀ pẹ̀lú ẹ̀ láì tí ọlọ́run bá subhanahu wa ta'ala ní nǹkan tí ó jẹ́ láì ròyìn rẹ̀ pẹ̀lú nǹkan tí ó fi ròyìn rẹ̀. àbí tí ó ti ṣe rẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam tí ó ti ròyìn rẹ̀ lakin sheikh ibn usaimin wani ṣùgbọ́n yajibu ala al-mar'i aidan ó tún ṣe ọ̀rọ̀ yẹn fún ọmọ ènìyàn an yataharra kayfa ya'khudhu hadha al-ilma ومن أي مصدر يتلقاه ó fara balẹ̀ lórí bóòlù yẹn ṣe ń wá ìmọ̀ yìí bóòlù èèyàn ṣe ń gba ìmọ̀ yìí bóòlù òun ó ti gba ìmọ̀ فيأخذ من هذا العلم أولا ما كفى منه وسلم من الشبهات ìmọ̀ tá ń sọ yìí yóò mú yóò kọ́ ìmọ̀ yìí ìkan tó ṣe rí pé sẹ́lìmà wàsọ́fà tó mọ́ kàndákàndá kúrò nílẹ̀ ṣubú hajj níbi àwọn ìrújú ìrújú òfin ṣe ìmọ̀ ẹni tó kọ́ àwọn ìrújú lóríṣiríṣi tó kó tó a sórí irú èèyàn bẹ́ẹ̀ kò ní mà kò ní mà torí pé ìmọ̀ ànábùwà Muhammad sallallahu alaihi wa sallam kò ń ṣe ìmọ̀ rújú ṣe gbogbo àwọn falsafa ilmu kalam gbogbo àwọn kawai kò ń ṣe ìmọ̀ ẹ̀sìn ká ń sọ nìyẹn tọ́lọ́gbẹ́tọ̀ ẹlòmí ní àwọn tí wọ́n tara bọ́ kí ní inú àwọn àpá ẹlòmí padà kábàámọ̀ tó tó kú tóbi pé ẹlòmí nu wọn ó sọ ó ní fa ánàbà أموت على عقائد أو عقيدتي نفاي أهل الزبور قولي جداري متجاري لو يجيني àdìọ́kàn tí àwọn ìyá arúgbó ìlú ní zafel tó ṣe kó wọ́n kúlé lórí àbí tá ń bẹ̀lẹ̀ lórí òun náà lòbí náà fẹ́ kúlé lórí gbogbo àwọn pàǹtítà kójọ táǹkà kúmọ̀ yẹn kò ń ṣe ìmọ̀ ó padà kílẹ̀ sí wa ṣùgbọ́n ní táǹsọ̀ yìí àmọ́ iye ọdún ló ti lò láyé àmọye àwọn volumes ló fi kọ́ fẹ́nitìrà ló ń kọ́ so ló fi jọ wípé àwọn subuhat àwọn ìrújú kò ń ṣe ìmọ̀ fún mọ ohun tẹ́kínú fúlàní wọn lẹ́ẹ̀kejì yóò ṣe kí ni yóò múra yóò gbéra ìlànà bọ̀rọ̀ fíìmà àwọn òwúrọ̀ dà àléhìí àwọn òwúrọ̀ dà àléhìí mìíràn dídá ìwọ̀ subuhat àwọn ìrújú kan kọ́ wá fún àti àwọn bídọ̀ oríṣiríṣi tó ń kó wá fún ìyàkúrò bẹ̀rẹ̀ jì ha ọgbọ̀rọ̀ ṣe káàkiri máa gbàdà mí gbogbo àwọn nǹkan tí ó bá bá ti ànábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam tí ó bá lọ tí ó bá mú ọgbọ̀rọ̀ ṣe káàkiri máa gbàdà mí bákan náà ìrújú wọ́n bá yá níhà mímọ akádọ̀ pẹ̀lú pé kí ni àwọn nǹkan tó ti ní ní àkídà tó ṣe pé ó yanjú tí ó yẹ kóró ni ó lè máa fi gbá àwọn dídáwù tó bá ń wá àti àwọn ìrújú ó lè máa fi gbá dànù وليكن المصدر الذي يتلقى منه كتاب الله وسنة رسوله صلى الله عليه وسلم ثم كلام الصحابة رضي الله عنهم مصدره اللي توتي ما طيب مارك تشتبي توتي ما مو òun náà ni tíra ọlọ́run ọba sunna náà wọ muhammad sallallahu alaihi wa sallam bákan náà ń tí àwọn sàhábà rẹ̀ wà nílà àlẹ́ tí wọ́n ṣe tí wọ́n kulé lórí eléyìí láti tẹ̀ ní ìmọ̀ olókòtò jẹ́ pé alimami ibn qayyim rahimahullahu ta'ala nínú tíra àwọn ìlànà muwaqqi'in na fi mú ọ̀rọ̀ ìkanú àwọn àtàwà torí al-ilmu qala Allah qala rasul qala sàhábà lè sàbìtàmùrí ìmọ̀ ìtọ́sẹ̀ ní ìmẹ̀ ẹ̀sìn fọlọ́lọ́wọ́ ọba sọ anábì sọ kọ́lọ̀ sọ̀háàbà lè tẹ̀kùn fòfin àwọn olóòṣèlú tẹ̀wé ìmọ̀ ọlọ́wọ́ ọba sọ anábì sọ àwọn sọ̀háàbà sọ ẹ̀sìn wa ibi tó di olé ìtọ́ba ti yàtọ̀ tẹ́lẹ̀ àwọn ọ̀pá àmì ilé ìṣẹ̀bí tẹ̀wí tó ṣe kákà mọ̀ fọ́pọ̀lá àwọn èèyàn ṣeré káàmà dàntọ́rúmọ̀ rẹ̀ lójú dé ìparí orí tí wọ́n mú wá nínú kíra ìlànà wọn tẹ̀lé bákan náà fún mọ́mọ́ tó lọ àyín mọ́tú bá àdáhùnmílẹ̀ tàbí ثم ما قال العلماء الموثوق بعلمهم انت وفا تشتي إما وشيد برامي يتوفى وأمانتهم ما كان تجنتني أمانة خصوصا ونفتك إلى شيخ الإسلام ابن تيمية وتلميذه ابن القيوم عليهما وعلى أثار المسلمين وأئمتهم صادق رحمة ورضوان في àánú ọlọ́wọ́ bá àti ìkẹrẹ kó mọ̀ bá ṣókè ìsìláyò tèmíyà àtàwọn afẹ́ẹ̀sìn tó kù àwọn àfáà méjèèjì tán dárúkọ yìí àfáà pàtàkì ni wọ́n níbi ìtẹ̀lé ìlànà àrẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam àti àwọn sahaba radwanullahi alaihim ṣókè ìsìláyò tèmíyà rahimahullahu ta'ala àwọn náà wọ́n sọ lórí hadith yìí wọ́n ní ọ̀tọ́lọ́bù ilmi ṣẹ́rì káwọ́ ìmọ̀ tẹ̀sìn fọ́ọ̀dùn alẹ́kìfáyà ìlà fi mọ́yọ̀ta ayẹ̀ wọ́n ní fọ́ọ̀dù kìfáyà ni dàtí ìsìnkpẹ̀lẹ̀ kọ́ ní kí gbogbo wá di àáfà táàkọ̀ pé ẹni tó lọ ẹni áálímù ni onímọ̀ ni ìpìlẹ̀ tọ́hún ìlà fi mọ́yọ̀ta ayẹ̀ àtàwọn nǹkan bá jẹ́ ọ̀ràn ẹ̀yìn ojúlówó kírun nísìnyí èyí ọ̀ràn ojúlówó ni fún gbogbo wa agbọ̀dọ̀ fọmọ ṣe kírun bákan náà olóòótọ́ ti ṣe hajj ó lè ní agbára àtiṣe ó ní owó àtiṣe ó túnmọ̀ sí pé hajj ti di ọ̀ràn yẹn lé lórí ọ̀ràn yẹn ojúlówó ni fún láti lọ kọ́mọ ṣe ń ṣe hajj tí òfin ní ṣe ṣe kú ṣe èyàn tó gbọ́rọ̀ Ramadan tí ọlọ́wọ́ ọba ṣe lọ́rọ̀ èèyàn ó ní agbára àti gbá irú èèyàn tó àwọn nǹkan wo lòun gbọ́dọ̀ ṣe àwọn nǹkan wo lòun gbọ́dọ̀ jìnà sí àwọn lẹ́yìn ni wọ́n á sọ wípé fardu àìní ìmọ̀ ó ti di ọ̀ràn yẹn ojúlówó fún ẹni tí nǹkan yẹn bá jẹ́ kí ni ọ̀ràn yẹn lé lórí ṣùgbọ́n ní sìkà ní gbogbo mùsùlùmí ayé ọ̀yà ẹ̀rọ ẹ̀rọ òsìlẹ̀ kẹ́wù gbogbo yìí sì lè gbọ́dọ̀ dà fà tó tọ́fà tún sọ yìí ṣùgbọ́n gbogbo wa sí lọ́wọ́ ọba ìrún tọ́lọ̀ ọba ṣe lọ́rọ̀ ẹ̀lẹ́ wa lórí àtọ́dọ̀ kọ́bọ̀ láti kírun àwọn tọ́lọ̀ ọba ṣe lọ́rọ̀ ẹ̀lẹ́ wa lórí àtọ́dọ̀ kọ́ ọba ṣe ń ṣe ẹni tó ní dúkìá àti zakawọ́ ó gbọ́dọ̀ kọ́bọ̀ rẹ̀ sí ní ọ̀zàká tó ni táwọn ọmọ gbọ́dọ̀ já àfáà tó ṣe rí pé gbogbo ìmọ̀ wọ́n gbìyànjú àti mọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tó ń pé ìgbàtẹ́ni tó lọ́wọ́ tó fẹ́ sí aláàjì bá wá wọ́n lè ṣàlàyé fún bá ṣe ń ṣe nì ẹni tó lọ́wọ́ tó fẹ́ yọ tó bá wá wọ́n lè ṣàlàyé fún bá ń ṣe nì ẹni tó ṣe ń pé yóò bá wọ́n ṣàlàyé wọn wọ́n dẹ̀díkéètì wọ́n ti mara fún ṣùgbọ́n jẹ́ ọ̀rọ̀ ojúlówó ẹnì kọ̀ọ̀kan wá ní ká ká mọ̀ ẹni tí ò bá kọ́ irú èèyàn bẹ́ẹ̀ yóò jí àwọn adìẹ ọlọ́mọ bá subhanahu wa ta'ala wọ́n ní nísìlú طلب كل واحد العلم ما أمره الله به وما نهى عنه bíkẹ́ yẹn máa wá ìmọ̀ nípa nǹkan tí ọlọ́wọ́ bá pa aláṣẹ bákan náà ń tó pọ̀ fún wa. fàyínà hàn fún fọ́ọ̀dùnà rẹ̀ àyà eléyìí ọ̀rọ̀ ìrojú lówó ni kama àkàràjọ òṣìṣẹ́ ìhẹ́ àni nàbí sọ̀lọ́ àtọ́lọ́m àna òkọ́ wọ́n ní gẹ́gẹ́ bí al-imam al-bukhari bákan náà al-imam muslim bá ṣe gbà wá nínú as-sahihayn nínú tíra àwọn méjèèjì tá a mọ̀ sí sahih al-bukhari àti sahih muslim man yuridillahu bihi khayran yufaqqihhu fid-din ẹni tí ọlọ́run ọba tó bá gbèrò dáadáa fún yóò fún ní àgbóyé fẹ̀sùn وكل من أراد الله به خيرا لابد أن يفقهه في الدين gbogbo mi tí ọlọ́run ọba tó bá rọrẹ kàn ó bọ̀rọ̀ fún yín àgbọ́yé nípa àdín nípa ẹ̀sìn tàbí lẹ́nu fọ́ tí òun fi dí gbogbo ìtọ́wọ̀n rẹ̀ bá fún yín àgbọ́yé nípa ẹ̀sìn lọ́nà ìjọláhù bí ìkọ́yà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala òrórè kan nù gbogbo ẹni tí ọlọ́wọ́ bá ti fún ní àgbọ́yé nípa ẹ̀sìn ọlọ́wọ́ bá òrórè kan nù wà dín ìtànkẹ́ oní tí ọlọ́wọ́ bá fi rán òjíṣẹ́ rẹ̀ wàhúwá máa yajibu ala al-mar'i at-tasdiqu bihi òní tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀yà fóònyà láti ṣe kíni láti gbàgbọ́ wal amalu bihi tó lè jẹ́ ọ̀rẹ́ ẹ̀yà fún láti ṣiṣẹ́ tọ́ wa ala kulli ahadin an yusaddiqa muhammadan sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ yẹn ni kéńkálukú ọ̀rọ̀ yẹn ojúlówó ni kéńkálukú gbàá anabuwa muhammad allah sam kó gbà á lódodo ìtànàbí mú wa kó gbà á gbọ́ ọ̀nà yóò dúró lórí. bákan náà ó ní fíìmù akbọ̀rọ̀ bí níbi nǹkan tí anabi mú wa wọ́n ti áhù ọ̀ràn yẹn ní kó tẹ̀lé fíìmù amọ̀rọ̀ níbi nǹkan táwọn ìdá paláṣẹ tọ̀síkọ̀n àmà ní ìgbà fún ìgbàlódodo tó jẹ́ ti gbogbogbò. bákan náà wọ̀tọ́ àtàámẹ́tẹ̀ ní ìtẹ̀lé tó jẹ́ ti gbogbogbò dàtí ìtọ́gbọ̀rọ̀ ṣe fún àti kó fẹ́fẹ́ lánàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ثم إذا ثبت عنه خبر كان عليه أن يصدق به مفصلا شو هل بعد وضوى أبد وضانية ọ̀rọ̀ ànábì kan àdísì kan ó wájú wá bá bẹ́ẹ̀ ó ti jẹ́ ọ̀rọ̀ yẹn fún láti gba àdísì yẹn náà gbọ́ ìpìlẹ̀ ní pé ó gbọ́dọ̀ pàtẹ́kì ní anẹ́bùwà Muhammad sallátà òjíṣẹ́ ọlọ́run ọba ni gbogbo tó bá dẹ̀ ti sọ òun ṣe kí ni òun gbà gbọ́ ṣùgbọ́n wọ́n tó pọ́sibù kéèyàn gbogbo tánẹ́bì sọ lẹ́ẹ̀kan kò pọ́sibù kódà àfáà tó dìbò ti táìmù ẹ̀ kò lè mọ ogun ẹ̀sán lẹ́ẹ̀kan náà káwọn àti tẹ̀lé tí ó ń ṣe àfáà so ẹnì kọ̀ọ̀kan wa in tó bá ti dọ́dọ̀ wa níbi ọ̀rọ̀ anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam pẹ̀lú àwọn ṣéènì tó authentic tí ó sí rújú ń bẹ̀ ó ti di ọ̀rọ̀ yẹn fún wa láti gbà gbọ́ wọ́n ibà kánà ma'amurin min ṣí àti ndí amúrin mu ayyani kánà àlejò àyìn ti àwòtán atẹ́mù fọ́sọ̀lọ́tà bákan náà tó bá jẹ́ ikẹ́ nǹkan tí wọ́n pa láṣẹ tánà ti pa láṣẹ ikẹ́ ẹsẹ̀ lẹ́yìn ó ti dandan ká ṣe nǹkan yẹn nígbà tó ti dọ́dọ̀ wa ṣe eléyìí òun wọ́n torí àdìyẹ ìntánẹ́ẹ̀tì mú sallallahu alaihi wasallam agbọ́dọ̀ gbàgbọ́ generally lápapọ̀ bákan náà tí nǹkan kan bá wá bá wa nu tó mú wa lọ́lọ́ dandan agbọ́dọ̀ tún gbàgbọ́ èyí tí ò bá ti bá wa láì tẹ́lẹ̀ fún lọ́wọ́ lọ́sàn ní sáà àfáà tó ń jò ó lè má mọ gbogbo ẹ̀ tán ká sì sọ ni tí ó kì í ṣe àfa ṣùgbọ́n tó bá tọ́jú wọn jẹ́ ìwànàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ń ṣe nǹkan tí a máa takò bákan eléyìí ń bẹ nínú Majmu' Fatawa volume twenty page two and twelve. bákan náà Ibn Qayyim rahimahullahu ta'ala nínú Miftahu Dari Sa'ada àwọn náà tún sọ̀rọ̀ nípa eléyìí wọ́n ní wa hādhā yadullu على أن ما لم يفقه ما لم يفقه في الدين لم يرد به خيرا wọ́n ni olórin tọ́ka sí pé ẹni tó ṣe tọ́rọ ọmọ fún ní àgbọ́yé ẹ̀sìn ọlọ́ọ̀bọ̀ òróró kan sọmọ andaman arọ́ dàbí ìkọ́rán bákan náà ìtọ́lọ̀ bá bá òróró kan ní tọ́kọ́ òfin díìní ọlọ́ọ̀bọ̀ fún ní àgbọ̀yé nípa ẹ̀sìn rẹ̀ ọmọ tọ́kọ́ òfin díìní ìtọ́lọ̀ bá fún ní àgbọ̀yé nípa ẹ̀sìn rẹ̀ fọkọ̀ arọ́ dàbí ìkọ́rán ọlọ́ọ̀bọ̀ ti òróró kan ìdá orí kí n ta gbàlérò pẹ̀lú fíkì òní ìmọ̀ tó ṣe kó lọ pẹ̀lú iṣẹ́ kò ṣe mú kí nǹkan jẹ́ àáfà ọmọ gbogbo ẹ̀ ó mẹ́lẹ́ ṣùgbọ́n ìmọ̀ tó mọ̀ kò fi ṣiṣẹ́ ọ̀tọ̀ ni tọ́lọ́wọ́ bá sọ ọ̀tọ̀ ni tó ń ṣe yóò sọ fún ẹni tọ́lọ́wọ́ bá sọ ni ṣùgbọ́n ọ̀tọ̀ ni tó wọ́n máa ṣe yóò mọ̀ kọ̀ àbàjẹ́ fẹ́ràn èèyàn òun yóò mọ̀ lú ẹnu àbàjẹ́ yóò ní àkídà tó yẹ kárí ni ọ̀tọ̀ tó wọ́n ni láti gbà irú èèyàn bẹ́ẹ̀ kò ń ṣe ẹni tá ń sọ nìyẹn ẹni tọ́lọ́wọ́ bá wọlé kankan yẹn ìmọ̀ tó wúlò fún yàn tó ṣe pé nǹkan sọ lòun náà ń ṣiṣẹ́ tọ̀ eléyìí ni mọ̀tá ń sọ ẹni tó bá ní irú bàbá yìí tó dẹ̀ ń ṣiṣẹ́ tọ̀ ẹni tọ́lọ́ wọn bá rore kan ní lóyè bẹ́ẹ̀ kọ́lọ́ bá subhanahu wa ta'ala kó kàwá kún wọn so eléyìí ó jẹ́ nǹkan tí ó pàtàkì máìlá ọbí yóò fẹ́ ra ní ìfọ̀kẹ́ òfin dé ẹni tọ́lọ́ wọn bá tó bá rore kan yóò fún ní àgbóyé pẹ̀ ẹ̀sìn kò í ṣe ká mímọ̀ láì múlò orin tá à ń sọ ṣùgbọ́n ìmọ̀ tá a múlò oni alfiqhu في الدين so shiri ko an soro ni pare kala wa subhanahu wa ta'ala kufu الحمد لله والصلاة والسلام على رسول الله بعد هذا قسم الله سبحانه وتعالى أترى صلاة فنبوة محمد صلى الله عليه وسلم ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó ní yarfa illahu alladhina amanu minkum walladhina utul ilma darajat ọlọ́wọ́ba ní àwọn tó ń gbọ́ ọlọ́wọ́ba gbọ́ àti àwọn tó ṣe wípé òun ọlọ́wọ́ba fún nímọ̀ òun mọ̀ bí wọn bá òun mọ̀ bí wọn dá ní ipò tó ṣe pé kò sẹ́ni tá lè fi wé wọn. sọlọ́bù jẹ́ pé anábùwà Muhammad صلى الله عليه وسلم ó sọ̀rọ̀ púpọ̀ nípa eléyìí bẹ́ẹ̀ náà ni ọlọ́run ọba náà sọ̀rọ̀ púpọ̀ nípa ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ àmúlò ọlọ́run ọba ní al yastawi alladhina ya'lamun wal ladhina la ya'lamun àwọn tán ní mọ̀ tán àtàwọn tó ṣe wípé wọn nímọ̀ wọn mú àbá nímọ̀ wọn mú lò ṣe déédéé ìnáwó yatazakkaru ulul albab àwọn tó ń nílò akáyì àwọn làwọn tó ṣe pé máa ń ṣèrántí ọlọ́run ọba ìmọ̀ tó mọ̀ yóò máa jẹ́ bí ẹ̀rí ọkàn fún wọn tí wọ́n máa fi dàrẹ́kì gbèsè ayé wọn ṣe olóòjọ́ tó ìmọ̀ pàtàkì púpọ̀ níta gbọ́dọ̀ níka funfun ni ìmọ̀ tá à ń sọ òun náà ni ìtí anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam tó mú wa ní àkídà ni ní àwọn ìdájọ́ ẹ̀sìn ni ní àwọn ìwà ní àwọn kẹta ń sọ táǹpé ní ìmọ̀lélé ẹni tó bá mọ àwọn nǹkan wọ̀nyí lánàbí ṣe mú wá sallallahu alaihi wasallam tó dẹ̀ mú lò eléyìí là ní ẹni tí ó nímọ̀ ẹni tó mọ àwọn nǹkan wọ̀nyí tí ò nílò irú àwọn onímọ̀ yìí ń sọ torí náà àwọn ẹnì kọ̀ọ̀kan wa ẹ gbìyànjú láti ṣiṣẹ́ fún ilé yìí báà bá tiẹ̀ kì í ṣe àáfàá fẹ́ afẹ́ jókòó lẹ́ni tó fẹ́ mọ kọ́wọ́ ilẹ̀ ní ti ọlọ́run bá fẹ́ kápọ́ wọn ká gbìyànjú èyí tí ó jẹ́ ọ̀ràn ẹ̀yìn ojúlówó rí i pé ó mọ̀ bó ṣe yẹ pé ó mọ̀ ká ní àkídà tó yanjú júmùlátàn ọ̀ràn ojúlówó ni ọ̀ràn ojúlówó ni torí ẹ̀ ṣe kí islam ibn Taymiyyah rahimahullahu ta'ala níbi tíra àwọn al-aqidatul wasitiyya wọ́n ṣàlàyé ilé bákan náà àwọn ìdájọ́ ẹ̀sìn wa ìgbésí ayé wa bá a ṣe ń lò ó ká máa bèrè lọ́wọ́ àwọn àfáà mo fẹ́ ṣe nǹkan báyìí kí ọlọ́run bá tán pa rẹ̀ má gbé ìgbésẹ̀ kan láì wádìí kí ni ẹ̀sìn pa rẹ̀ dandan kọ́ ni pé òkè ẹ̀mí náà bọ̀rọ̀ lọ́wọ́ lókè rárá àwọn àfọ́sọ yìí ṣùgbọ́n dandan ní kó bọ̀rọ̀ mọ́ ń pa ẹ̀sìn ẹ̀yìn tó fẹ́ dórí ìgbésẹ̀ ọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ yẹn ní kí àwọn kan jòkó kọ́kọ́ ìmọ̀ ẹ̀sìn ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀kọ́ ní kí gbogbo wa kádàrí sí lókè ọlọ́wọ́ bá ní wọn máa kẹ́rẹ̀ mu'minuna liyanfiru kaffatan falawla nafara min kulli firqatin ní mutawọ́gbà gbogbo oríkọ́ lẹ́ẹ̀ṣe kí ni lẹ́ẹ̀dọ̀ ìdòríkọ́ ogun lẹ́ẹ̀ lọ sójú ogun gbogbo mùmí ní kọ́ ló lọ ogun ṣe jẹ́ pé kí ni ọ̀rọ̀ yẹn ní ọlọ́ọ̀bá ni ọmọ ní gbogbo ń kọ́ lẹ́ẹ̀dọ̀ oríkọ́ ogun fọlọ́ọ̀rọ̀ lẹ́fọ̀ọ́ kó lè fẹ́ tí wọ́n pé àwọn kan nínú gbogbo àwọn agbègbè àwùjọ kọ̀ọ̀kan aráwọ̀ tó ṣe pé yàtọ̀fọ́kọ̀ òfin dín tó ṣe kí àwọn ọlọ́kọ́mọ̀ ń pẹ́ ẹ̀sìn ní ọkọ́mọ̀ ń pẹ́ ẹ̀sìn pẹ̀lú obìnrin pọ́mọ̀ kí lọ rọ́jọ́ ilé yìí bákan náà kẹ́lẹ̀ máa ṣe ìkìlọ̀ fáwọn èèyàn wọn bí àwọn tọ́lọ jagun gbàtẹ́ òsín lé ta kọ́ni lé làálẹ́wì abẹ́rù kọ́lẹ̀ bàjẹ́ tó ṣe tó kíni tí ó lè wà kí á kù tí ó lè ṣọ́ra àwọn ọkọ̀ ọlọ́wọ́ bá fẹ́ àwọn kan òfẹ́ bí jihadi ti pàtàkì tó gbogbo mùsùlùmí tó ń bẹ lúwo òní jáde láyé àwọn èèyàn kan ìmọ̀ òsìn àwọn kan gbọ́dọ̀ dìbò tẹ̀ǹtù táwọn wọn dìbò tẹ̀ǹtù kò ṣe pé ọ̀nà àbí táwọn káfí máa ẹ̀sọ́ọ̀tì owó lọ́wọ́ àwọn èèyàn àtọ́jùmọ̀ gbé lọ́wọ́ àwọn èèyàn ẹ̀wọ̀n páwọ̀ àfáàní wa ẹgbọ̀rọ̀ máa ṣe lóò fún wa. anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó ní ṣe lọ́wọ́. bákan náà bàbá kan ọ̀dọ̀ láwa kálukú wọn lọ́wọ́ kékeré tó ń ṣe àwọn àfẹ́ẹ̀sì ńláńlá wọ́n ní tẹ́tọ́ ń ṣe ṣùgbọ́n táwọn èèyàn báwò fọ́ọ̀kì lágbájá afẹ́jọ́ kan ìjòkó kan máa ti dá àárọ̀ fún ẹni kan báyìí ó tún nǹkan tó burú mẹ́ ṣùgbọ́n káwọn òkú torí pa àti ìjòkó àǹkọ́ rẹ̀ ní mẹ́sì ni ó túmọ̀ sí káàdọ̀ òṣìṣẹ́ mọ́ kò í ṣe anábùwà Muhammad sallallahu alaihi wa sallam yẹn wa anábì sallallahu alaihi wa sallam ó ní fa inna nabiyya anabi Dawud alaihi salatu wa salam ìṣọwọ́ rẹ̀ ló ń jẹ anabi ọlọ́wọ́ bá ní àyíkẹ́ńtà mọ́tún jẹ́ ṣọwọ́ rẹ̀ tẹ́lẹ̀ pàtàkì àwọn kan gbọ́dọ̀ jòkó ló kọ ìmẹ̀sì ṣùgbọ́n ìtọ́jú ọ̀ràn ìròjúlówó òun ni pé ẹnì kọ̀ọ̀kan wa àwọn nǹkan tí ó bá jẹ́ ọ̀ràn yẹn lè wa lórí ní àwọn àlámọ̀ yóò sìn àgbọ̀rọ̀ ṣe kálọ̀ wà mọ̀ ń parẹ̀ ẹni tó bá kírun ní ti tó kírun báṣubàṣu kò ní ẹtí ti wọ́n jọ hálùkọ̀nà tí ṣàlàyé bó ṣe ń kiri ó gbọ́rọ̀ jòkó ń bẹ̀ kò kọ́ ẹni tó jẹ olówó ó gbọ́rọ̀ jòkó láti kọ́ bó ṣe ń yọ zaka tó bá yọ zaka bá ṣùgbà ṣùkò ní ẹsùn sí wọ́n dúró náà kí tó bá ti dọ́rọ̀ yẹn léwa lórí jẹ́ àfẹ́ẹ̀sì tó ń fẹ́ bó ti táìmù ẹ̀ òun ṣe lé so lẹ́yìn ó pàtàkì àní ìparí à ń sàlàyé fún wa ká jìnà sí àwọn àṣejù ìkọjá àlà níbi ìfẹ́ àwọn àpá àwọn ní ń bẹ tó ṣe fún wọn kọjá àlà níbi ìfẹ́ àpá eléyìí òfin sáré sí wa anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam oní iyyakum wal ghuluw fi ddin fa innama ahlaka man kana qablakum al ghuluw fi ddin ẹ ṣọ́ra fún àṣejù bí ẹ̀sìn àwọn tó ṣíwájú yìí àṣejù bí ẹ̀sìn òun ló pa ọrùn onífi àfáà kan tí lọ́bù pé kí ni wọ́n gbọ́dọ̀ sọ pé ṣe mistake eléyìí kì í ṣe ara ẹ̀sìn Muhammad sallallahu alaihi wa sallam pápá àkàbá ṣe mistake dandan ni kí àwọn èèyàn ṣe rọ́dù fún táà bá ṣe rọ́dù fún fakulluhum àdínú gbogbo ẹlẹ́ṣẹ̀ ni wọ́n torí Allah subhanahu wa ta'ala ó sọ fún wa قل لئن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك المعاصم وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه الله باني àwọn kan náà ọmọ israẹli wọ́n dẹ ní èpò ẹni ìgbéjìnà sí àwọn ọlọ́wọ́n ọba nítorí pé kí ni ọ̀ṣẹ́ ọlọ́wọ́n ọba wọ́n tapá sí òfin ọlọ́wọ́n ọba wọ́n ti kọjá àlà bákan náà wọ́n kọ́ ìbàjẹ́ fúnra wọn àmọ́ ọ̀rọ̀ kan ṣe dáadáa fúnra wa nígbà tá a bá rọ̀rẹ̀ wa tó ń wọgbó lọ tá a dákẹ́ a nítorí tó jọrọ̀ wa wàláhì akórìíra rẹ̀ tá a bá wù dáadáa tó o bá nífẹ̀ẹ́ rẹ̀ kó má jù sí kòtò kó má sọ̀rọ̀ bí wọ́n gbọ́ lọ́wọ́ bá èyí ń gẹ́gẹ́ náà tẹ̀ ní ìfẹ́ pé kò pàkíyèsí ẹ̀ ṣùgbọ́n torí kó jẹ́ nítorí nífẹ̀ẹ́ sí ọ̀dákẹ́ èso pàkíyèsí rẹ̀ èso rọ́dù fún torí kó jẹ́ àfáà rẹ̀ àwọn tó ń pàkíyèsí ẹ̀tún ọmọ أما تصفصوا اللي يعملوا بيت يعملوا ووقع ويوم والله هذا ليس من الثلاثية في شيء أنا أقول لك كاشف المسنة ولما تتشد إسلام ابن الله تعالى كثير من الناس فيهم من الغلو قلوا يعملوا يتطلوا أشجوا قم دلاراوا من الغلو أشجوا قم دليل أرى من شيوخهم nípa àwọn àfà àwọn ìsìnà ìṣe àti lára arú ìkà tó ń bẹ lára àwọn ìṣíà ìrọ̀lọ́wọ́ fẹ́ àìmà níbi ìmá ṣe àṣejù nípa àwọn ìmáàmsì wọn sọni tó pẹ̀lẹ̀ ní sọ́láfí tó láwọn onítúúfí wọ́n ń ṣàṣejù pa àwọn àfà àwọn táwọn náà ń ṣe lẹ́yìn tó wá rí láàrin àwọn méjèèjì kí ni ìyàtọ̀ láàrin táwọn àtàwọn ọ̀rọ̀ wá fìdí ṣe ẹ̀dẹ́ta ṣọ́ra àfá rẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n nífẹ̀ẹ́ òdodo jùlọ kò sí nǹkan tó burú bí kí àfá rẹ̀ ṣe mistake kó lóò ní tẹ́lá àfá rẹ̀ ń délé kò rẹ̀ lẹ́ka fá mọ̀ kò ìfẹ́ ilé ìfẹ́ sọ yìí kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ò lè sọ fáfá rẹ̀ kó ṣe mistake àwọn tó tó wọ́n sọ fún wọn ẹ̀tún rí wọn gẹ́gẹ́ bí ọ̀tá ẹ̀sìn ẹ̀rí wọn gẹ́gẹ́ bí ẹni tó ń tapa àwọn ẹni ọlọ́run wàláyé aburú láńlá òní eléyìí tọ́lọ́ ọba subhanahu wa ta'ala tí ó ṣàánú wa فصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك